ọ̀ràn ẹ̀yìn tí a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa máa fi lélẹ̀ ṣó wá rí. ọláyíwájú ọláyíwájú no no no this never happen to me ibi ni o lè ṣẹlẹ̀ sí mi sílẹ̀ oh my god tani mo fẹ́ pè ọlọ́run ṣàánú. action. aláṣẹ ọmọwùmí ẹni à ń wá lọ ọ̀nà lórí kò ó kọ́ àwọn náà kọ́ ọlọ́run bọ̀ lórí kẹ́. àmì o um, come to think of it báwo ni ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ fẹ́ tí mo bẹ́ẹ̀ sọ kì í ṣe kémi ò rí ẹyẹ rí o ṣùgbọ́n ẹyẹ ọ̀kìn ó yàtọ̀ kì í ṣe pé mi ò rí ejò rí ṣùgbọ́n ejò bí ọ̀nì ó yà ṣe. Olórí ọ̀sìn fẹ́ pa ẹ̀sìn. Olórí ọ̀sìn fẹ́ kẹ́mi gbogbo nǹkan tí wà yàrá ẹ̀ mọ̀ gbogbo ẹ̀ bàtà lè mọ̀ wò ó fún ìgbàlẹ̀ Ibrahim láyé kálí ká dijú kẹ́kẹ́ fún ti kọjá tẹ́lẹ̀ rẹ̀ máa fi kọjá kó sí kàkà máa mi. máa mi ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí Ibrahim tí wọ́n máa sojú wa báyìí ṣe rí kò sí kankan tó yàtọ̀ nínú àwọn ọkùnrin irú rò báyìí.